بسم الله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه قال الحافظ ابن حجر في بلوغ المرام في كتاب الحدود باب حد شارب حد الشارب وبيان المسكر عن أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم أتي برجل قد شرب الخمر فجلده بجريدتين نحو أربعين قال وفعله أبو بكر فلما كان عمر استشار الناس فقال عبد الرحمن بن عوف أخف الحدود ثمانون فأمر به عمر متفق عليه ولمسلم عن علي بن في قصة الوليد بن عقبة جلد النبي صلى الله عليه وسلم أربعين وجلد أبو بكر أربعين وجلد عمر ثمانين وكل سنة وهذا حب إلينا وفي الحديث أن رجلا شهد علي أنه رآه يتقيأ الخمر فقال عثمان رضي الله عنه إنه لم يتقيأها حتى شربها àdìsẹ́lẹ̀ la fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa ìdíyàjẹ tíṣẹ̀rí àmúwá nípa ẹni tó wá tàbí n tó lè fa kéèyàn ọmọ fún rírà. ó ní ọ̀rọ̀ wa nínú Sahih Bukhari àti Muslim tí túmọ̀ ẹ̀kọ́ àdìsọ fẹsẹ̀ rinlẹ̀ ni látọ̀dọ̀ Anas ọmọ Malik kọ́lọ́n kọ́yọ́nu sí i ipe anna nabiyya sallallahu alayhi wa sallam utiya bi rajulin ipe wọn mú ọkùnrin kan wá bá anabi wa sallallahu alayhi wa sallam kọdi shariba alhamr tó ti mu ọtí fajaladahu bijari dakain ọwọ àfi ẹ igi dàbínù ibi ewé ibi bàdàbínù màrìwò bíi màrìwò ọpẹ lọ́dọ̀ wa méjì lọ́wọ́ àfi ni wọn nà wọn nà tó tóbi fọọtì gẹbi ti ẹnitọgba àdìsí wa ti sọ ó ní fajaladahu bíjẹ̀rì dọ̀kẹ́yìn ní nahwa arba'i wọ́n nà ní tó tó ogójì pẹ̀lú màrìwò ọ̀pẹ méjì màrìwò ti dàbínú méjì ni wọ́n fi ń nà lẹ́ẹ̀kan náà. قال وفعله أبو بكر قلت أبو بكر رضي الله عنه وأنا في بيت ما سؤال أريد فلما كان عمر ما تسكت عمر واتو tọ́wà lórí ìjọba ìsàdára náà ọgbà ìmọ̀ràn lọ́dọ̀ àwọn èèyàn ni àwọn sàbí àdéhùn sallallahu alaihi wasallam faqala abdulrahman ibn awf abdulrahman ọmọ awf ọwọ́ aṣọ fún yìí pé àkàkọ̀lẹ̀ tòlú èyí tó kéré jù nínú ìdè ìdíyàjẹ nínú sẹ̀ríà samanun oná ní eighty fàámàrà bíi Umar pé kí wọ́n lọ síbẹ̀ tí wọ́n lọ fún ní ẹgbà eighty wálé mùsùlùmí ni àná àlìyé fi qissati Walid ibn Uqba wọ́n ní ìbọn mùsùlùmí náà tó gbà wá níbi ìtàn Walid ọmọ Uqba ọwọ́ àánú rẹ̀ yìí pé jálada nàbí sallallahu alayhi wa sallam arba'in ife Ali ọsẹ ife anabi wa sallallahu alayhi wa sallam ńgbà tí ó ṣègbè lórí mímutí ogójì ló ṣe wàjálàdà abubakar arbaí abubakar náà sì ń kó àwọn èèyàn ní ìdíyàjẹ fọ́tì wàjálàdà umaru samani ó ní ṣùgbọ́n umaru òun lọ́sọ̀ di eighty wàkúlù sunna àlè sọ pé gbogbo ẹ̀ náà ní sunna sunna anabi wa sallallahu alayhi wa sallam wàhádà àhábù ìlàyà ṣùgbọ́n nǹkan kan yìí ni mo nífẹ̀ẹ́ sí hádà àti dáálì agbọ́dọ̀ tó fi yàrá àrùn méjèèjì dí àti dáálì tòtí ẹ bá ti lò ní ọ̀rọ̀ agbọ́dọ̀ pàkíyèsí ẹ̀ hádà eléyìí hádà ìyún dáàkà ìyún pòròpótíyèsì dáàkà àti dáálíkà àti dáálásán ìtumọ̀ náà ni so Sayyidina Ali radiyallahu anhu wà sọ yìí pé wàhádà ahabbu ilayya eléyìí tọ́kàn yìí ìlèmí nífẹ̀ẹ́ sí jù mùsùlùmá wà fil hadith nínú àdìsí yẹn náà ana rajulan shahida alayhi annahu ra'ahu yataqayyi ala khamr ipe ọkùnrin kẹsẹ̀ lórí ẹnì kejì rẹ̀ ipe ẹni yìí Ebi tí ń bì ọtí bẹ́ẹ̀mẹ́ fàkọ́lẹ̀ Usman radiyallahu anhu Usman wà sọ yìí pé innahu lam yatakayyaha hatta shariba kọ́rọ́ọ̀rù kọjá pé yọ ọmọ bì í bí kọ́kọ́ mú dìbò fún ẹgba ìdíyàjẹ ẹni tó ṣe kí ó mu ọtí hadisi tó wà lára òun náà ni wípé fáhámù sọ́hìb ṣújà ìdí àgbọ̀yé àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam ẹ̀rí ni nínú ẹ̀sìn nígbà táwa sọ wípé kí ni àwọn islamic kí ni àwọn sọ́fìsì sẹ̀ríà èyí tẹ́nu kò lé lórí òun náà ní síra ọlọ́run sunna ànábì sallallahu alaihi wasallam àti ìjìmọ̀ ìpanupọ̀ àwọn àbá ẹ̀ńtọ́ yapa ń bẹ̀yẹn ìyapa ẹnu yóò wúlò. ó ní Kiyas kìyàs ọwọ́ àánú mọ̀kàndé bìtẹ́ ní kò lè lórí ẹ̀ńtọ́ yapa ya bẹ̀ Ibn Hazim ìyapa ẹnu rẹ̀ wúlò torí kò ń bẹ ajẹ́ ń ṣe kìyàs ọ̀kàn sọ wípé kìyàs ni tòǹbàtà mi ó mi kò lè lórí torí àdìwọ́ ọ̀rẹ́lẹ̀ ni wọ́n ní nínú ìran kìyàsù lọ́wà kọjá pé n tí wọ́n sọ nínú sinasu wa lórí ẹ̀ nínú Qur'an àbí hadith èyí tí wọ́n sọ ń pa rẹ̀ gan ìdí abájọ tó ń bẹ lára èyí tí wọ́n sọ ọ wà lára èyí tí wọ́n sọ ń ó tún wá lékún lára èyí tí wọ́n sọ ń jẹ́ tí wọ́n sọ lọ ni wọ́n ń pè ní kìyàsù làwọn lẹ́wọ̀n tó ọlọ́ọ̀bá sọ pé fàlà àtàkùn làwọn máa ń pè ọ gbọ́dọ̀ sọ̀rọ̀ sí ọ̀táwò òbí rẹ̀ èyí tí Qur'an mú wá nìyẹn. kéèyàn wá nà wọn gbọ́ òtún wa burú ju ìdúkùrọ̀ àǹtọ̀ lọ ajẹ́pọ̀ náà dé wọ̀ ìjẹ́ pé ní kìyàtọ̀ nìyẹn so inú títí ẹ̀rí àmúwá òun náà ní hamu ọtí mímu ìjẹ́ fún àmúwá wa sọ̀rọ̀ lórí ẹ̀ṣẹ̀ àlá pé ni ọtí so ẹ ń bá wa jẹ́ pé kokéènì ló mu níbi kokéènì lọ mi bá di àjẹpẹ́ bí ọtí ipò ọtí lò náà gbà torí pé tó burú ju ọtí lọ́tún bẹ lára rẹ̀ nípa ayé fún rírà ló mọ̀ ti kéèyàn mọ̀ mọ̀ tó ń ṣe so Ibn Hazmi ọwọ́ tó náà bá ń sọ̀rọ̀ nípa ìdájọ́ sẹ́ríà a máa lo kìyàsù awúláwù rẹ̀ kọ̀ ní ìpele yóò látara ọ̀rọ̀ so ìgbésẹ̀ wa ló faramọ́ bí tó o kọ sọ kò pé ń pè tìyáàsì tìyáàsì ló náà tẹ̀ tó lásán pé ẹnu kò lórí ìfẹ́ra ọlọ́run àti súnà ànábì sallallahu alaihi wasallam àti ìjìmọ́ ìpanupọ̀ àwọn onímọ̀ kí wọ́n kó dúró sùn tó ti yé sìn so tí wọn bá panukọ lórí pé àgbọ́yé koran rè ọwọ́ àbáyé ní irú ẹ náà dẹ ti ṣẹlẹ̀ nípa pé sani fún ọsán tó kú ní àbí òkú umaru yarí jẹ mọsán tó kú aba lọ sọ pé ó kú ni tí ọgbà bí ayé ọlọ́dún lọ pé ìmẹ́ta máa ń yè èmi náà máa ń yè tó bá dáa ni ọba fẹnu kò pẹ̀lú ọba tó tó tọ́lá nígbà tó ìyàgbẹ́ wà ìjùmọ̀ wa fẹsẹ̀ tẹ̀lẹ̀ ibi tí wọ́n sìn wọ́n kọ́ ìyàgbẹ́ inú pa rẹ̀ ya ló mú wa ibi tí wọ́n bá kú sí orí ààyè tí wọ́n bá kú sí àwọn máa ń sìn wọ́n sí fún ètò gbé wọn jèrè ẹnu wọn ṣẹ̀ṣẹ̀ wàá kó ní ọjọ́ àti ìdí ìjẹ rẹ tó ó dùnmọ̀ pé ìtìmọ̀ ò ṣẹlẹ̀ nínú tàrí ìṣẹ̀lẹ̀ ọmọ ìtìmọ̀ ò yẹ ṣọ́jà ìdí mo wò di èyí sọ́fíìsì nínú ẹ̀sìn tó ẹ̀rí sì ni torí ẹ̀ la sọ fún àwọn tó ń gbé ń takò sísọ òun sì lóko ẹtó ti jẹ́ sìnà tó ti ti níyàwó àbòtí lọ́kọ sísọ ló kò pa nínú sẹ̀rí àlọ́wà láàrin three hundred years táwọn mùsùlùmí ṣe ìjọba wọ́n lè má rí ju ènìyàn ẹyọ kan lọ. kọ́mọ́ wà lè ṣe èèyàn ẹbí ẹ táwọn máa lu àwọn èèyàn bá sáà sọ wọ́n ló kò pa ni níta ń sọ wọ́n ní ìdíje òjòkó lọ pẹ̀lú owó tí wọ́n ń kó jẹ sílùú á dàrú sígbèsí ayé gbèsè ayé ẹranko níta sọ àwọn èèyàn tí òjòkó lọ tòmú àtẹ̀lé àbámu wa kò ní ìfẹ́ mọ́ ni anybody kó lè bá àkọ́ọ̀bù nǹkan yẹ kọ́ mọ̀ mọ́ ti tẹ̀lẹ̀ ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹtí ń takò ń sìnyà ló na ọ̀pọ̀lọpọ̀ ọ̀hún ń sìnyà ni àwọn tí wọ́n fẹ́ sìnyà ọmọ tẹ̀lẹ̀ náà fẹ́ẹ́ so ìjìmọ́ ibi tí mo lọ ni pé ìjìmọ́ àwọn onímọ̀ wà lórí ẹ̀ àwọn onímọ̀ tó ṣáájú wa tí o fẹ́ ní ibi káṣẹ̀ máa wo explanation ẹlẹ́mìtì tó wá lẹ́yìn lẹ́yìn ọ̀rẹ́ yìí ẹni tí o sì ní májẹ̀mú ìṣíáàdù lára tó náà wà ń sọ pé o ní observation lórí tó ní ṣùrùtù ìjìmọ̀ òbẹ̀ ṣùrùtù ìṣíáàdù kò tí ì tẹ̀lá rẹ̀ aflan gbogbo tí ẹ ń sè gbogbo tí ẹ ń sè ń kà pátá tí ń kọ́ jáde pátá ní táwọn orientalist kọ̀ kò sí kẹ́kẹ́ táwọn orientalist kọ̀ ní wọn àwọn kẹsẹsẹ ń kàńtì wọn tún kọ jáde àwọn ọ̀tá islam àwọn tí wọn ò fẹ́ràn islam àwọn tó fi ń tọ́jú islam láti kìrìtìsáìtì ẹ̀ àníyàn kìrìtìsìm yẹn bá débẹ̀ èsì pé bóyá islam wọn á ti ṣe islam wọn wá kú bẹ́ẹ̀ wọ́n ti á mọ̀ dáadáa wọn á sọ ti mọ̀ dáadáa rárá o so ìjìmọ̀ ìyẹnu kò lórí ẹ̀ lórí ìtàbù ọlọ́ọ̀ síra ọlọ́ọ̀ sínú àdúgbò sọ́lá àti ìjìmọ̀ bẹ́ẹ̀ náà ni tìyàrá ṣùgbọ́n káwùlù sahib ọ̀rọ̀ títà àbíbá sọ inú secondary source of law ni ni wọ́n máa ni wọ́n máa kà sí jùmúrù ìlúlẹ̀mà ìtọ́pọ̀ jùlọ àwọn onímọ̀ ni ẹ sọ pé nínú mọ̀tọ́jú tẹ̀sírí náà ni pé inú source of law ni àmì sọ pé rárá gbé ìtọ́pọ̀ jùlọ àwọn onímọ̀ mọ̀tọ́jú kò sí àlárúbà gbogbo wọn gbà pé inú mọ̀tọ́jú tẹ̀sírí ni alákàtí kọ̀ gbọdọ̀ tabúra wọn kìí ṣe pé kí tàbí kan sọ kan tí mi ò tún sọ ní ìbọn bá kò tọ́ba ti lè takora wọn mùsùlùmí ni wọ́n tẹ̀sẹ̀ gbìyànjú àti òfin ìjẹ̀ nílò kálukú yóò fi wá jù kò sí ìjìmọ̀ òǹbẹ̀ àtòfin ìjìmọ̀ táwọn onímọ̀ máa ń sọ jẹ́ máa ń pé alílẹ̀ yóò sọ èsì dáa tó kọ́ òní ìdáàdì sọ́lẹ́tọ̀ kéèyàn sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta nígbà táwọn sàbẹ́ àmì lórí ayàkùrá ìgbé ayàkùrá yìí tó túmọ̀ sílẹ̀ àwọn kan sọ pé tí túmọ̀ sílẹ̀ ẹni tí èsì sàbẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí tó lè mú bíu ẹlẹ́ẹ̀kẹta wá tí ó tún wá yàtọ̀ sí méjèèjì lórúkọ yóò bá rí fi yé àwọn oníhùn tó lè ní wọ́n sọ tòkọ lẹ́sọ̀ kọ́mẹ́lẹ́ẹ̀kẹta wá òdodo wà láàrin nǹkan nu méjèèjì mo rò pé jésù òdodo ti wà lára ìkan nu méjèèjì yẹn sọ bí gbàtọ́ lọ́wọ́ bá sọ pé wàlùmọ́sọ́lá kọ́ọ̀dù yọ̀tọ̀rọ̀ bọ́sùnà bíi àǹfóso bíi nínú ẹ̀kọ́ lágbàtà kúrò àwọn obìnrin tá a bá kọ́ ọlẹ̀ kí wọ́n sì ṣe háìdù kí wọ́n wà lóyún kí wọ́n ṣe háìdù kí wọ́n retí kọ́ọ̀dù mẹ́ta apá kan náà àwọn sàábí sọ pé ẹ̀jẹ̀ háìdù ìyẹn ti ń jẹ́ kọ́ọ̀dù àwọn sọ pé rárá nígbà tó obìnrin bá parí háìdù lọ́wọ́ tòkọ̀ wa lẹ́sọ̀ fẹ́ẹ́ nìkan wá mú gbólóhùn mi wá fóun tó fẹ́ẹ́ fi kú tí ọ wà kú ní àárín méjèèjì yẹn mo rò pé yorùbá mi fi yé so ìtafẹ́ ló bẹ̀ ní pé káwùlù sọ́ọ̀hì ọ̀rọ̀ tàbí àníjọ sallallahu alaihi wasallam lọ́dọ̀ jùmúrù ìlúlẹ̀mà ìtọ́kọ̀ jùlọ àwọn onímọ̀ òun náà ní pé nínú mọ̀tọ́jú tẹ̀sírì yìí nínú ìtọ́jẹ́ source of law source of islamic law ni. jẹ̀rídà ni wọ́n fi lé ẹni yẹn láti wà nẹ́bí wọn sálọ̀ láàrin ìfọ̀lá bóòlù ti àsìkò Abubakar ṣeré wọn ò sọ sínú àdéhùn séjẹ yíra méjì náà ni wọ́n kàn báyìí ṣùgbọ́n Umar nígbà tó ti fi sára tó gba ìmọ̀ràn Abdulrahman bin Awf ọ̀sẹ̀ yìí èyí tó kéré jù hajj náà ní kàmánu Umar wà ní kí wọ́n dúró ẹ̀ tó ń gbọ́ yẹ́lá tara tó jẹ̀rí ìdá méjì yẹn tọ́ba ti lè jẹ́ ẹyọ kan lẹ́yìn adẹ́fẹ́ nà ní èsì nígbà yẹn tó méjèèjì náà lẹ́mọ̀ gbélé kan náà báyìí nígbà tí yẹn mú pankẹ́rẹ́ méjì tó ti ń di tẹnu ẹ̀wọ́ ayé àlọ́tọ̀tọ̀ tẹ̀fí náà yẹn so ẹ ti ti méjì ẹ ní ti ti ẹyọ kan torí pé tẹ ẹ bá mú ẹyọ kan tẹ ẹ bá ti nà ẹ ti tẹ̀ tọ́ ọlọ́run ọlọ́run rẹ̀ ń pè tẹ̀ lómi tó bá mú yín rẹ̀ ajẹ́pẹ́sẹ́ ni o ẹ̀ máa kà ní méjì méjì nù so inú fífi wa abdulrahman bin awfi nìyẹn inú fífi wa umar bin khattab bin awfi nìyẹn ìpín gbà tí wọ́n ti lu jẹ̀rí ìdá méjì àjẹsí nà fọ́ọ̀tì ajẹ́pẹ́ èsì gẹ̀gẹ̀ lẹ́gbàá yẹn. wali muslimin inú ti muslim sayyidina ali fẹ́ pé ànúbíyọ̀ sallallahu alaihi wasallam ó ti jẹ́rìí ìfẹ́ tó mu ọtí ní fọ́ọ̀tì Abubakar náà ṣe fọ́ọ̀tì Umaru ní ó ṣe tamani ó sì ní wàkúlù suna gbogbo ẹni sunna sunna a máa jẹ́ mọ̀nsú mọ̀nsú kọ̀ a máa jẹ́ mọ̀kúrúmọ̀ jẹba ní sunna rí a máa jẹ́ ìsánú lórí àbí tí ti tẹ̀ sísù tó fún wa ní express provision lórí ẹ̀ a sì máa jẹ́ ń gbọ́yé látara rẹ̀. pẹ̀lú àgbọ́yé tó jingiri tí èsì àgbọ́yé ò jì ara súnà náà ló náà so ara àgbọ́yé ó mọ̀rọ̀ bí yàrá àánú òun náà ní pété na o O náà ní wípé ẹ àdébí sallallahu alaihi wasallam nígbà tó ní fún wọn náà ní dẹ̀rí ìdá méjì fún òfin náà tó sì jẹ́ fọ́ọ̀tì ayé yẹn ni pé àjẹ́ pé ni ẹgbà yẹn torí ẹ̀ anabi wa sallallahu alayhi wa sallam àwọn alásìgbọ yóò di fẹ́ mbẹ́nu àwùjọ wa ń sìn kọ́nà kọ́nà wa ń bá wọn kọ́ sẹ́rí wọn padà síbi òdodo ó sì sàlékún àgbọ̀yé fáwa náà tọ́jà yìí pé tọ́ bá ti sọ nǹkan kan báyìí wọ́n ní kí ni ẹ̀rí rẹ̀ nu Quran àbí hadith àwọn ọ̀fẹ́ nǹkan kan bíi lẹ́yìn mi ẹ̀rí tí wọ́n ti máa béèrè ẹ̀rí tí ó jẹ́ sensis tí ó jẹ́ tí ó express provision tọ́ ọ bá ní mọ̀fúnmù wọn ò ní gbà lọ́wọ́ rẹ̀ àwọn náà ń lo mọ̀fà yìí wo ni wọn ò ní gbà lọ́wọ́ rẹ̀ nígbà tí mo pè sára wọn. ọ̀rọ̀ sọkùsọ ni fún wọn sọ bí nọ́ọ̀sù koran ti wà bí nọ́ọ̀sù àdìsí wà bẹ́ẹ̀ náà ni bìláàlà nọ́ọ̀sù onáàbẹ̀ bìláàlà nọ́ọ̀sù yẹn náà láti onímọ̀ fún wọn. ìtàwọn ẹni rẹ àwọn alùsùn náà wà jẹ̀máà tí wọ́n ti onáà ni pé tí ìsọ̀ wà fún àgbọ́yé wa pẹ̀lú kákọ́kọ́ wo àgbọ́yé àwọn ẹni ìsáájú kọ́mọ̀jẹ̀ yìí kí á wà ẹ̀mọ́ ìṣìnà pọ̀ àbámọ́ sọ̀tara wa láti jẹ bí ìṣìnà yẹn yẹn. ara ẹ̀ náà ni ẹbí rẹ pé mọ́gbàbù wọn kò yàtọ̀ sí mọ́gbàbù kàwárì ìṣe àmì yàtọ̀ sí kàwárì díẹ̀ ni láàrin ara wọn gan wọ́n sì ń pín lọ wọ́n sì ń pín lọ wọ́n sì ń pín lọ láàrin ara wọn ẹ bá súnmọ́ wọn ìpín oríṣiríṣi wà nù wọn lẹ́nu bí a ti mọ náà nítorí pé tí kan bá ti lè pe tí ọ̀dà báyìí ó tún ti categorize ẹ̀ pé ó ti belong sí kíní kan àwọn làwọn tó àwọn tó kù ló tó mọ́ ìgbésí ayé kọ́jọ́ pé ẹgbẹ́ ìbá ti lè dẹ́sẹ̀ báyìí láì jẹ́ sírékù ìgbà tó ti di bíi mú sírékù náà ìgbésí ayé ti ń lò láàrin ara wọn gan kátó wáyé pé tí wọ́n ń àti wọn kọ́ sí mùsùlùmí tó kọ́lọ̀ nǹkan bá là wọ́n ni kó sì là wá náà torí pé ewu ni tí wọ́n ń ṣe yẹn kí wọ́n bá lágbára jù bá ń lọ ni ni tí wọ́n dánwò ìbàbò torí ẹ̀ ló jẹ́ pé gbogbo bí tí wọ́n bá ti wà kí kálukọ́ máa gbógun tì wọ́n kí kálukọ́ máa gbógun tì wọ́n ojúṣe ni àwọn èèyàn tí wọ́n mẹ̀tẹ̀ rárá wọ́n lé wọn torí pé ìwà wọn kọjọ tọmọlúwàbí ìwà tí ọjọ́ tọmọlúwàbí gbé yẹn dá tuntun lẹ́jọ́ ó sì ń kọ́ ọmọ lọ rẹ̀ kò sì ló kọ́ kò sì ní sàtẹ́ńbì mo sì ní sàtẹ́ńbì wọ́n wà tó ti ọ̀dọ̀ mi mo sì sàtẹ́ńbì rárá. national anthem kúkúrú ni ìdèdèrè ìdọ́lọ̀ sukuu wọn ti láwọn rọọnù ó lè wá jẹ pé bí ìdajì inú àsìkò tí ó fi fẹlẹ mọ gbọ́ alibata kalẹ mọ gbọ́ before hours. <laughs> tòṣà eré kéyìn ó lé àwọn mùsùlùmí tẹ ẹjọ jẹ bákan náà ẹ ẹ tẹ bá tọ bá sálámù sí àbí wọn bá mọ lókun tí wọn bá sálámù sí wọn ò ní jọ sálámù mo sì ní bọ́ọ̀ lọ́wọ́ pé mo fẹ́ bí wù ní ọ èyí tó kéré gbá wọn lè pè ọ nígbà ó ń bí díà ní ọ àwọn èyí sálámù tó ń bí díà ànábì sallallahu alaihi wasallam ó sì bá wọn ní mùnàfíì kí ọba wọn gbé Mẹdínà ọba wọn lò pọ̀ tòṣìbọ́ lọ́n ti tó wọn. gbó wa ní wọn ti ajẹ ọfà amọlà pẹ̀lú yẹwudi ọgbà nǹkan ọgbà nǹkan lọ́wọ́ wọn ó ti yẹwu rẹ dógò ṣé kò kí wọn kò bọ wọn lọ́wọ́ bóòsì àgbọ yóò dì àgbọ yóò dì àgbọ yóò àwọn àwárí wọn nǹkan máa dáàbò bò wá so àgbọ́yé lórí nǹkan kéde buhusun fi sunnati musharrafa ti akram ziya ila amuri ṣe ọwọ àmbẹ náà ìpè sunna àmọ́ túmọ̀ sí kí ni o nítorí wà lójú ọ̀nà ìlànà ní sàtà bí ọ̀tá kò ó lè má jẹ pé nọ́ọ̀sì wa nù Kùránì àbí nọ́ọ̀sì wa nù hadith lórí ẹ̀ ṣùgbọ́n kò takò rárá nínú sunna náà yìí sọ̀kárì kó wá lè jura wọn lọ nípa bó láti di ọmọ sunna àti bó láti dé sí bẹ́ẹ̀ náà lọ́lọ́run ti sàlìjẹ́ náà ìpele ìpele ni èdè pé kọ́ wa máa bá mi lórí ìgbà lórí pé bí kọ́ la ìgbáyà mi báyìí kó owó tọ́wà nù rẹ̀ bí wọ́n ti máa bá yàn lónìí yẹn àmọ́ àmọ́ bí tá a fi báyìí o ẹ wá ti ń wò pé ẹ̀rì máa àmì tá a gbóòfù ní sí báyìí ẹ bọ́jà ara wọn ni abẹ́ ìtara wọn àbí tó bá tó sọ̀rọ̀ tọ́jọ́ sí yẹn ẹ̀ ẹ̀ wọ́n sọ̀rọ̀ pé abẹ́rẹ́ àti ara ti bọ́ sára wọn náà àbí ìfẹ́ ṣẹ̀ǹtà infection ti bọ́ sára adìẹ náà wọ́n wá tún wá ń pera wọn ló kọ́tọ́ dá wọ́n ń sá fún owó kọ́tí ọ̀dà bí gbogbo yẹn ní àǹtí máa ṣe mu tó kọ́kàn ọ̀bá dá ní ìsìnká lóko gbèjú lẹ̀ ní. ẹ máa wò tèmi tí ń bọ̀ yìí wọ́n á láàárẹ̀ ní gẹ́gẹ́ tí ó pẹ̀lẹ́ pdp mọ̀ <laughs> wọ́n wò ó kọ́ mí ìdíwọ́ tó sáájú lábẹ́ wọ́n wà máa pera wọn ní sàdàbí yà kí á ní àbí àjọ àwọn sálà ní àbí kíri ẹbí tòjú bí ọlọ́ọ̀dẹ ń gbọ́ra wọn sàlàfíà nínú àwùjọ wa yìí kẹ́gbó ìsìjọba tó kò sí ní kálukú òlé pẹ́rẹ́ kò sí ní kálukú òlé pẹ́rẹ́ kò sẹ́gbẹ́ tí òlé dálẹ̀ lọ́wọ́dé lọ rẹ́jísítà rẹ̀ ní <laughs> èèyàn bá ló ń lo lórí gbogbo mùsùlùmí Ìbàdàn lọ́lọ rẹ́jísítà rẹ̀ wájú rẹ́jísítà rẹ̀ ọ̀tán náà nù tó <laughs> wọ́n wá máa fẹ́ra wọn sàlàfíà àwọn kàlàfíyà wọn ń gbẹra wọn kàlàfíyà wọn wà máa pẹ̀lú mí nìyẹn ó ń bíbí à tó kọlọ ń kọ sí àtúnṣe gbogbo wa o àgbọ́yé Umar iná ẹni sẹ́yìn nínú àlùfẹ́ yìí pé kullu sunna gbogbo ẹ̀ sunna ni wa hada ahabu ilayya ilé ìmọ̀ á ní pẹ̀lú ìdílé mi kò mú dà lọ́wọ́ kí ìkìláàfù bá wà ní òkúrò ìṣẹ̀lẹ̀ à kò sí kò mú ìjà lọ́wọ́ rárá akẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni akẹ́kọ̀ọ́ ẹ̀sìn náà làwọn tó yẹ kó tá a bá ń ṣe wọ́n máa ń rí ni wọ́n ń pè ní alfuru al-fiqhiyya ẹni tó bá ń ṣe èyí ò rí tó ń ṣe nǹkan ṣùgbọ́n nítorí bá jẹ́ ìpìlẹ̀ ẹ̀sìn tí tó wà lọ́wọ́ kan àkídà nìyẹn ọlátìdá àtọ́dá ọlátìdá àtọ́dá ìlérí náà rí mọ́kànlé speculate látọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ àbí látara àti rẹ ṣùgbọ́n ní wọ́n á sọ pé ó ti dá mi lójú pé bó ṣe bó ṣe wà nú ẹ̀mí rẹ rèé èèyàn kó fẹ́ gbàgbé ọlọ́ọ̀dẹ nù ṣe tọ́ọ̀nù bọ́lá ọ̀dẹ fún lágbára tó kọ̀ mọ́ sí gbẹ́nu ẹ̀ ọwọ́ ń tọ́lọ̀ ń fòdì pé ó lè fi rèrò ìsìnyẹ̀nu ẹ̀ ọ̀tán mọ̀kọ́ wá lò mọ́ sí gbẹ́nu ẹ̀ kọjọ́ torí ẹ̀rọ jẹ́ pé sọ́ba dáa bí yẹn bá fẹ́ ṣe kéèyàn mọ́ sọ fẹ́ nìkan kan kọ́ mọ́ sọ jáde kíkẹ́ ìtọ́ ọ̀ má ti tẹ̀sí wí torí yọ ọgbọ̀ bí ẹ̀ ti lè tọ́ yọ má ti tẹ̀sí pé a má ṣe é bọ́ba tiẹ̀ fẹ́ sí méjì ọ̀pọ̀ méjì ojú ojú ti báyìí pẹ̀lú ìjù tiẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀. nípa ayé àdìsí yẹn àfáà tó wá sọ pé nù àdìsí yẹn lẹ́bàá yìí pé tọ́pọ̀ ọkùnrin kan wá pé wọ́n sẹ̀rí lórí pé pọ̀ ọtí ní owó ọba làákẹ́ ìmú dáadáa ìpè ńgbà tó jẹ́ pé tọ́ o òmù ọtí náà nìyẹn so ọlọ́tí iná ni wọ́n ìyapa wa wà lẹ́nu láàrin àwọn onímọ̀ lórí wípé kí ni hádù mímu sí gangan ṣé fọ́ọ̀tì ni àbí éètì ìmọ̀ọ́mù sáàbì ó dúró lórí fọ́ọ̀tì ó ní rárá wá ló ti wá jẹ́ èsì tààzìr ìyẹn ni pé ìdíyàjẹ tí òní gbàdé ṣe bọ́bá wo ṣe ń mẹ́wàá bọ́bá wo ṣe ń táàtì bó wo ṣe ń fọ́ọ̀tì bó wo ṣe ń fífì bí ìmọ̀n bá ṣe rí i ipe tààzìr òní ètòlé gbogbo tí yéésù so ṣùgbọ́n ìmọ̀ọ́mù ahmed bin hanbal so àti abu hanifa ni mọ́tò abu marikiya ni àwọn wà lórí pé hajj yẹn pé tamanin ni ipe ẹ ac mo fò ti ac so torí pé ìtítà àdéhùn náà bá sọ nínú ejúdà nínú ẹ̀sìn ni so kò sí ìfẹjẹ wọn sọ bẹ́ẹ̀ ju pé wọn gbọ́ yé látọ̀dọ̀ anabi wa sallallahu alayhi wa sallam bí abubakar bá tẹ̀ pé fọ́ọ̀tì ní ń lò èyí tí wọ́n lò kàn yẹn òun náà ló súnmọ́ jù. àdìsọ́tẹ̀ lélẹ́yìn ọ̀sọ̀ pé wàá Muawiyah radiyallahu anhu anin nabi sallallahu alayhi wa sallam. أنه قال في شارب الخمر إذا شرب فاجلدوه ثم إذا شرب فاجلدوه ثم إذا شرب الثالثة فاجلدوه ثم إذا شرب الرابعة فاضربوا عنقه أخرجه أحمد وهذا لفظه والأربعة وذكر الترمذي ما يدل على أنه منسوخ وأخرج ذلك أبو داود صريحا عن الزهري حديث إليه Ibn Hajar sọ pé ìmáàmù Ahmad lọ́gbà wà nù musnadu ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn asaabu sunan ní mẹ́rẹ̀ẹ̀rin Abu Dawud Tirmidhi Nasa'i àti Ibn Majah Ibn Hajar sọ pé wa hadha lafzuhu yẹn pé eléyìí ni gbólóhùn ti ìmáàmù Ahmad àdìsí yìí àfàwà Abdulrahman Abdullah bin Abdulrahman al-Battar ọ̀sẹ̀ yìí alihadiso hasan hadisi yẹn jẹ́ kó hasan kó tó ebi tẹ̀lé. ntọ́wọ́ abẹ́nà ní pé látọ̀dọ̀ muawiya látọ̀dọ̀ anabi sọ̀rọ̀ náà àlùsá àti òjijì ọlọ́sọ̀rọ̀ nípa ìtọ́ba mọ̀ọ́tì ibi ìdá àṣẹ́rìbá ọ̀jọ̀dùdù tọ́ba mọ̀ọ́tì ẹ̀dìnà ẹlẹ́gà tó mọ ìdá àṣẹ́rìbá ọ̀jọ̀dùdù tọ́ba tuntun mu lẹ́lẹ́kejì ẹ̀nà lẹ́gba tó mọ ibà àtẹ́lẹ́gba sàárì sàtàfà jìrìdù tọ́ba mu lẹ́lẹ́kẹta ẹ̀gbá náà ní ẹ̀nà tó mọ ibà àtẹ́lẹ́gba rọ̀bẹ́ àtàfà jìrìdù ọ̀nùfà tọ́ba tó lọ mu lẹ́lẹ́kẹrin ẹ̀jẹ̀ <coughs> lórí àfàwà Tirmidhi ọ̀sọ̀ yìí pé wàdákàrà Tirmidhi yìí máa yẹ dúdú àlà àdínàwó mọ̀ọ́sọ̀. ibnu Hajar sọ pé ìmáàmù Tirmidhi nígbà tó àdìsí wa ọsọ ti ń tọ́ka lórí wípé ìdájọ́ pípa pa lẹ́lẹ́ẹ̀kẹrin yẹn tó kó wọ́n ti pàdájọ́ yẹn rẹ́ kọ̀bá àmúlẹ̀ẹ̀kẹrin kọ̀bá àmúlẹ̀ẹ̀kan kọ̀bá àmúlẹ̀ẹ̀kẹfà ẹ̀gbá náà lẹ́mọ̀ tó fún un. oníbẹ̀ náà ni Abu Dawud náà gbà wá tó tó do ń àti tó àdìsí yìí òun náà ń tọ́ka lórí pé ìdíyàjẹ́ ń bẹ fún ẹ bá mu sí ìdíyàjẹ́ ń bẹ nínú ìṣẹ̀yà fún ẹ tó bá mu ọtí. ẹlẹ́ẹ̀kejì ni pé àìwá mọ̀ ẹlòmíì lè jẹ́ pé ó ti mú mú mú mú kẹ́ ẹ tó gbá mú ìdíyàjẹ́ ẹyọ kẹtẹ́ ẹ bá gbá mú ó ti kọ́fà yòókù tó ṣáájú. ṣùgbọ́n bó ṣe mú kan lẹ́rí mú lẹ́nà ó tún lọ ọmọ ẹlẹ́ẹ̀kejì ẹ̀ẹ́dùn fún nànà ni ó tún lọ mẹlẹ́ nànà ni tó sábà lo hadithi tó bá lọ mẹlẹ́ kẹrin ó mú ìpè kọfẹ́ fọtílẹ̀ wọ́n bẹ̀ orí ẹ̀ ṣùgbọ́n ó ṣe sọ fún wa yìí pé tó àwọn onímọ̀ tí wọ́n gbà wá àwọn náà ni wọ́n gbà wá yìí pé hadithi ó ti wà mọ̀ tó násìkò náà ni pé a lo ìdájọ́ yẹn mọ́ ìdájọ́ pé ká gbé lórí wọ́n ti parẹ́ tó torí pé wọ́n ti mú ẹlòmíì wá nínú àdìsí ní ìpè ọtí mú ẹlòmíì wà bá ànábì sallallahu alaihi wasallam lẹ́lẹ́ẹ̀kẹrin tó mu ọtí táwọn ẹni sọ̀tàn sọ fún wọn lọ ọ̀nà náà ni ó túbọ̀ pé ànábì sọ̀tàn fi fi àkọ́kọ́ yẹ ìdájọ́ rẹ ti kú ńlẹ̀ so eléyìí náà ni mọ́sáàbù àwọn onímọ̀ àmọ́ mọ́sáàbù mẹ́rẹ̀ẹ̀rin Ibn Hazm ló dúró lórí àdìsí yìí gbọ́dọ̀ bá ti lọ mú lẹ́lẹ́ẹ̀kẹrin fún ogórí ẹ̀ ìwọ́n mọ̀gáàbù fìkìyà lárúbà àti àwọn àfáàmì náà àwọn dúró lórí pé ìdájọ́ yẹn pé wọ́n ti parẹ́ ọba àmúlẹ̀ mẹ́wàá tó nínà náà ni wọ́n máa nà báà náà bá ti wòye sí ẹni tó ṣe pé nínà ni wọ́n nà tó ìgbàgbọ́ wa náà ni pé ọ̀yẹ́ kó tó bá yẹ tó náà fi ṣe kí ni o tí ó fi jáwọ́ ń bẹ̀ tí ò fi ní mú mọ́ ìyẹn ò nínú àwùjọ tọ́jú àwùjọ Islam tó sì jẹ́ pé ọmọ ọmọ ọmọ lọ mú ni kì í ṣe pé ó ṣèṣì mú ìṣèṣì mú ni pé kò mọ̀pọ̀ sí ni so ó mú tán lọ á ah, ah, àbílẹ̀ nìkan sọ fún ipe ọtí ni inú àwọn afọ àwọn akẹ́kọ̀ọ́ wá láti mọ́míláka àròbí ẹ̀sìn ìdíyà kẹ́hìn ló ti kánú tí wọ́n mọ̀ rárá so wọ́n sì débi bàbá kẹ̀kẹ́ fẹ́ ra nǹkan so inú wọn ó sì gbé ọtí pé sàràb nǹkan mímu lè kàn lé ní ìkájẹ owó tó yí tó ń bọ̀ àti àwọn nàìjíríà tó ń gbà ṣé ọtí lẹ́mọ̀ ìwúrí rẹ̀ gbé ẹ́ ọtí olówó fojú rí láyé kò sínú làákẹ́ rẹ̀ ń bọ̀ ẹ́ sàwọn ilé ti wá kò sínú làákẹ́ rẹ̀ pé èèyàn lè kàn rí ọtí rà nínú supamakẹ́tì tó supamakẹ́tì òkú ọtí rẹ̀ tẹ̀gẹ́ jìbì ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ tí nínú ẹ̀rọ jábá mo fẹ́ fún ọmọ kan ọ sọ̀rọ̀ owó yá ah, irọ́ nípa ọ̀gbìn ìsìnmọ̀ níta alágbèmọ̀ ìṣòro ni ó ní òun lọ nǹkan ní agbẹ́ni olórogùn fọmọ òun ni àti owó tó gbólóòtò so breaking down fún lọ ìbáàkì ẹ̀fẹ́ fún ní owó mọ́sọ̀mílẹ̀ nítorí àtìmọ̀ pọ́pọ̀lọpọ̀ wọn náà máa ń parọ́ òdíje a máa béèrè pé èwo lọ́kẹ́ èlò lọ́sẹ̀kù ó lè ọ̀sán gbalaga lára rẹ̀ lóbìnrin kan bá sọ pé gbọ́dọ̀ fún kí ló dé tó ní mọ́kù yọ lọ dúró ọtí ní ìsìn ọtí ní ibò oríṣi èrí kan tó mú lọ́wọ́ ni kọ́ tí wà lọ́wọ́ ìrìn ọtí lọ́wọ́ rẹ̀ àti ẹni tí wọ́n ti ń tún sínú ọ̀rá tó <laughs> èmi ò sì mà ètí mò ń wí kò sí tọdún kan o ètí mò ń wí kò sí tọdún kan o láti gba mo ti dé Saudi torí bìkọ́ ọ̀ká tó tábù kò sírù yẹn tẹ́lẹ̀ inú ògbò la mọ ọtí mọ̀ kò sí wọ́n mi tó tábù ní nineteen ninety six mo ti tábù kò sí pé wọ́n ti ọtí sínú sátẹ́tì lọ́wọ́ àgbà pé ní èrè ìdánwò lọ́wọ́ ni èmi ti fún ní twenty naira àfi bó ṣe lọ́wọ́ bá tún mú mi lọ́wọ́ ń tò tọ́. mo ní màmá yìí jẹ́ ìsọ̀ gbà rẹ̀ ló tún kọjá wájú wa ẹ wo nǹkan báyẹn ẹlòmíín bẹ ó yẹ kó o lè mo báyẹn irú yẹn àní ti jẹ́ lórí fún mo kò tiẹ̀ sì lọ ọtí ṣùgbọ́n lọ mú tó fi pé wọ́n ń tó tó wá ń tún ṣe tó ó túbọ̀ ṣe pé ọkàn rẹ̀ tọ́ba jẹ́ àwùjọ islam gbogbo tí ó kọ́ di ọtí jẹ ní ìjọba ó ti gbé kalẹ̀ àwọn èèyàn tí wọ́n ta níbi ọtí débi pé ní Saudi wọ́n mọ àwọn mímu àwọn mímu ẹni tá a gbọ́ àwọn ayatollah amúlò bìmọ̀ àrùn náà ni wọ́n mọ̀ sí ìwádìí ẹ̀ káàkiri o àwọn ìgbìmọ̀ kan bẹ̀rẹ̀ fún ìbàjẹ́ tí bá ń lọ ni làwọn mọ̀ sí ìwádìí gbogbo olùpátá ni wọ́n wà ní Saudi gbogbo local government ni wọ́n wà wọ́n ti gbowó sí i kò sí ntọ́ka wọn ju pé níbo ni ìbàjẹ́ ti ń lọ ká lè tòrò fún ẹ̀fún ìjọba ìfẹ́ tí àwọn gbà nù ayé hàtò làbúrò ìbìlẹ̀ màálùmọ̀ náà yẹn ni mò ń kà bí wọ́n ṣe ń pè wọ́n nù bẹ́ẹ̀ nìkan bá ti tọ́ọ̀bù lẹ́ni èsì lásìkò tí wọ́n sì fi fẹ́ràn tí wọ́n bá fi lè mú ti ẹ̀ta owó tí ọ̀sán gan yóò ju ti ọ̀pá lójúmọ́ lọ. torí ìwọ ni tí wọ́n bá ti lè pèrú báyìí within few minutes àwọn tó bá supermarket ẹ̀ńtẹ́kùn rẹ̀ bá wá di yóò tún wá tilẹ̀kùn mọ̀rí ẹ̀dì mọ̀ tó mú jírímù burúkú nìyẹn ọ̀daràn burúkú ṣùgbọ́n láyé ẹ̀kọ́ pé ọtí àdúrà tí wọ́n tó kírun tán ní kò wá sí àti àwọn èèyàn wá sáńbí ọtí débi tí wọ́n tó ń bì sínú táyà kẹrin pọ́ọ̀tù wọ sàwùjí àwọn ayáàtò làwọn ìfàrúkú náà wọ́n ti wọ́n rí ayé àwọn akẹ́kọ̀ọ́ kadé bi wípé ẹ̀ńtọ́mọ ọtí pò so wọn gbà lójú tẹ fún sẹmi mi o yóò ti wọ sàwùdí ní ingredient yọ wà á lò wọn wà á mọ amú wa lọ́kọ̀ọ̀kan nígbà tí wọn tún ká àwọn ẹni náà torí àwọn náà tún ti ní bẹ ẹ bá wọn lọtí wọn fẹẹ ká àwọn ọjọ́ wà bí kan náà nígbà wọn tún ká àwọn ẹni náà àti ìbá tún so nítawọn ń ṣe nìyẹn tí ìlú fi lè ṣe é gbé irú pé ń jẹ ẹran àwọn èèyàn kan tó kà ń kankan láti pé ìjọba gidi ni àwọn èèyàn gidi tí wọ́n ti gbà wọ́n in thousand tí wọ́n spread gbogbo nàìjíríà pátápátá gidi nìyẹn bá ti lọ information táwọn kàn máa fún ìjọba ni àwọn kan wọ́n discipline àwọn tọ̀ fún ọkàn fún ìjọba ní information ṣùgbọ́n má bì bóyá nu àwọn tí wọ́n jọ ń jẹ tí wọ́n wà náà olóṣèlú tọ́lọ̀ nǹkan sànù wa ẹ̀ẹ́ àdìsọ́tẹ̀ lélẹ́yìí ọwọ àánú Bukhari àti Muslim látọ̀dọ̀ Abu Hurairah àbọlọ nkọyọnu sí ó ní òjijì Ọlọ́run sọlọlọ àyọsán fẹẹ fi ìdá dọrọba ahadukum fọlìyẹ sẹpìlì wọjì tẹnìkan nínú ní bá fẹẹ nẹ ẹnìkejì kọsọra fún ojú o kọsọra fún ojú nínú àdìsí sọ Muslim ọsọ pé fa inna Allah khalaqa Adama ala torí pé irú àwòrán yìí náà lọ́lọ́ fi dáadáa wọn àlejò àtọ̀tà ojú wa yìí ó pàtàkì pọ̀ tí gbogbo ara bá fáìn tó ń dẹ́jọ́ lọ tó gún régé tí òtún tọ́ mẹ́hẹ̀ẹ́mẹ́ tó dú tápá kan bá lè wà ní ojú báyìí ojú ni wọ́n fi kọ̀ bí àwògbò yòókù ojú yẹn ni wọ́n fi kọ̀ bí àwògbò yòókù ó dàbí ẹ bá sọ yẹn sọ fún yẹn ah, àní alápàlẹ́ ojú yẹn yìí o lè sọ pé alápàdé alápàdé lójú nígbà bá lè wà lójú ẹ̀ tó ìní wọn fi ìní wọn bí o bá pé ọkùnrin ọ̀ wá láàyè ojú náà ni ìgbàanì wọn sọ ọkùnrin yóò rówó kọ́ láàyè <laughs> ojú náà jì ojú pàtàkì ká gba ojú ẹ mọ̀ nàlẹ́ gba lójú ẹ mọ̀ fọ́ gba lójú ó tún wá dangerous oríṣiríṣi tá à ń lò ẹni bí ìgbà ó jẹ́ pípé pàtàkì. nígbà tí èèyàn bá ní tí ọ̀nà owó sí èyí máa jẹ èyí máa jẹ ìwọ̀n tó bá mẹ́hẹ̀ ní ìsìn tó bá gbé lọ ẹni nǹkan báyìí ló ti àti nǹkan báyìí ló fẹ́ bàjẹ́ kọ́mọ́ bá bàjẹ́ báyìí ẹ̀ lọ kó sí ọlọ́run ẹ àdìkún bẹ̀ dáadáa wa bẹ̀rù ti lọ ìgbọ́jọba náà ni o ìpìlẹ̀ gbogbo ẹ̀ o torí pé irú Saudi Arabia general hospital general hospital èyí ọ̀jẹ̀ general àtọ́jẹ́ kírísì àdúgbò yìí ogun tí wọ́n ti kó bẹ́ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ bá lọ ní ìsìn o lè mọ́ ti lo oògùn wọ́n làwọn bọ̀ ti ń jẹ́ tó mọ́ lòdì mọ́ o ò ní kí o gbé nǹkan kú wa ọwọ́ ó ẹlòmíì kankan ò ní ṣe yọ̀dọ̀gbọ́n bẹ́lòmíì gbòògùn wá láti nàìjíríà tó ti mọ oògùn tí dájú rẹ̀ lọ àbí mọ́mí rẹ̀ àbí nǹkan yọ àlọ́ kọ̀m̀plín rẹ̀ ó ti mọ̀ pé oògùn ó fún un tó bá láyé lábẹ́rẹ́ ló ló wọn gbà bẹ́rẹ́ oògùn ni wọ́n fún un. àwọn èèyàn míì tẹ́lẹ̀ tíjọba Saudi tó gbófin lè àìsàn kó ti mọ̀ sí ìdí náwó náwó náwó nàìjíríà wọ́n advice especially in the north àwọn northern àlọ́pọ̀ mẹ́ wọ́n bá advice pé kó lọ Saudi yóò wá lọ owó ajú owó ajú nẹ́ẹ̀tì iye tó ti ná lórí àlàáfíà rẹ̀ yóò wá lọ ra tíkẹ́ẹ̀tì bó bá ti ń dé Saudi gbára bẹ́ẹ̀ ni ó wọ títì ọba àwọn amọ̀tí ajú so kéjì yẹn ti wá pọ̀ rẹpẹtẹ láwọn àtòkò ní Saudi wá dúró lórí pé tí èèbá ti fẹ́ tó bá fẹ́ kú báyìí wọn ò gbọdọ̀ tí wọn ó tí tiẹ̀ ń tí tí kó fi lọ ìlú ẹ̀ kó fi níwọ̀n bá yóò fi lálàáfíà lọ ìlú ẹ̀ ni wọn mọ̀ tí wọn tó wá ti pọ́ wá bẹ́ agbẹ́bí mi ẹ̀ tí tiẹ̀ dáadáa dé tòjò kọ́ <laughs> ìgbà yẹn wọn kó sì nígbà kọ́ bọ̀ lọ́wọ́ alálàjì àtọ̀ wọ́n tẹ̀ gbowó lọ́wọ́ àjòjì gan ni kó tó nípa kó mẹ́ wọ́n gbowó lọ́wọ́ àjòjì náà tẹ́lẹ̀ ìnáwó àtẹ́kọ́nọ́mì ti bá kan láti gbọ̀ngàn wọn bá ní àwọn àjòjì ó máa gbowó lọ́wọ́ wọn kó o tún wá lọ sí gọ́ọ̀mẹ́ntì ọ̀sítù ìwọ́tọ̀ ọ̀jájòjì ó tó pè ìrọ̀ ẹni gbọ́dọ̀ wá lọ private lọ torí ó tọ́ ọ̀sán ní gọ́ọ̀mẹ́ntì ọ̀sítù tó wá lẹ́ẹ̀sì ju kó o ló gbéra rẹ lọ sí private ọ̀sítù sàbí lọ. <laughs> mo rò pé yorùbá mi ti yé student mi gbowó lọ student ìwọ̀n ń bọ̀ ya wọn sọ pé ẹ̀ ń bá ọmọ bíbí ọmọ ọlọ́mọ ìfáìsàn ìjọba ẹ̀ sọ pé wọ́n mọ̀ gba owó lọ́wọ́ fẹ́ẹ̀ tòní mẹ̀dínà ẹ̀ tó jó lórí ọtí tó wà sọ pé sùdẹ́ẹ̀tì wa mú ìyàwó rẹ̀ wá ìyàwó rẹ̀ bá fẹ́ bímọ ẹ àgbòwó lọ́wọ́ rẹ̀ o tòrọ ọmọ bíbí ìsáìsàn <laughs> ṣùgbọ́n tẹ́ ìyàwó rẹ̀ bá sì fi yàtọ̀ sí ọmọ bíbí àwọn ó ti jẹ lọ́fẹ̀ẹ́ tó bá ti ní normal state ọ̀yẹ́ kó ní tó ẹwù ẹwù yàtọ̀ humanity bí ẹ bá tiẹ̀ ń gbowó lọ́la kò ní kí olùfún wọn lọ́bẹ̀ èèyàn mọ̀ pé àníwọ̀n gbìyànjú kọ́ mẹ́ẹ̀ẹ́dẹ́ nìyẹn kì í ṣe fún mùsùlùmí nìkan fún gbogbo ọmọ ẹ̀dẹ́ nìyẹn gbogbo ẹgbẹ́ dèjì torí ń tiẹ́ ń ṣeun nígbà táwọn àrínàrí la fi ń sọ yìí nígbà táwọn àrínàrí ni wọ́n fi ń sọ yìí tó gbogbo ń tọ́yẹ tí wọ́n lò lọ títì yẹn kò sí ń bẹ̀ àbí tí wọ́n mọ privatize ẹ̀ àbí kọ́ yẹ pé àwọn àwọn àwọn àwọn doctors náà wọ́n wà lẹ́ẹ̀kẹ́ ẹ̀mí wọn mọ̀ datẹ́lẹ̀ pé owó yìí ò tó tó gbogbo yẹn ti wá ń dẹ́ka gbọ́ ọmọ kọ̀rọ̀ kálukọ́ mọ corrupt ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ wíṣọ ìdíwájú wípé yàgò wò sòkòlò ńkọ́ sànù wa o ẹ̀ ń bá kámọ̀ sọ́ra fún ojú kámọ̀ sọ́ra fún face ojú ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìmúta àti gbòòrùn nǹkan ọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìgbóòórùn nǹkan ọ̀ pàtàkì ìdẹ̀kùn látọ̀dọ̀ ọlọ́ọ̀ni lá mo ti báwọn èèyàn kan kí wọ́n á jẹun ọkọ àtìyàwó bí mo ṣe súnmọ́ bẹ́ẹ̀ báyìí ah, ọbẹ̀ àtàná tí wọn ò tètè gbé kaná lẹ́tẹ̀tẹ̀ wá ń wọ̀ wọ́n ní kí o sọ́mọ̀ ni wọn ò gbé kaná ní ẹ̀kan náà gbé kaná lánàá tó sọ pé àwọn òfin ò ṣe kẹ́kẹ́ nígbà ó lè mi ti gbóòórùn rẹ̀ ilé ìpínlẹ̀ ìkan lọ àwọn èmi yìí jẹ́ tẹ̀wá pati atọ́kọ̀ àti àwọn kọ̀ọ̀tẹ́ tó gbóòórùn àwọn ibi kọ̀ọ̀tẹ́ tó mọ̀ ọ́ kẹ́ẹ̀dé problem ni ìgbà mi dolú ẹ lè jẹ kẹ́mi kẹ́mi lè kàn yẹn láti òní mà ẹlòmíì ti pẹ́tró bá rùn yóò bá pẹ́tró ah, rùn bíi ẹgbẹ́jì náà ẹ tí ò gbóòórùn bóòlù fẹ́ mọ̀ ìpè pẹ́tró kan rùn ọlọ́mọ àjẹkẹ́ iná ó débẹ̀ ìdẹ̀kùn ọlọ́run ní tí ò ti fowó rà nígbà bá wa gbáǹgì mú tí tó fi ń gbòòrò ba lọ ẹ̀ pé wàhálà ni ètí tá a fi ń gbọ́ràn ètí tá a fi ń gbọ́ràn téèyàn bá ti gbọ́ràn ó tó àdì ébù ó ní ojú tó fi lè patisipéètì ní sẹ̀mí bẹ́ẹ̀ náà ni téèyàn bá rí nà lọ́ba gbalú sílẹ̀ ẹ̀rọ fọ́ ẹ̀ pé wàhálà ni so ojú yìí ọwà dédé ẹ jẹmọjà máa ń gbọmọ lójú sọmọsọmọ máa ń tọ́ dáadáa nínú àwọn jàǹfà tètè lọ bàbá fẹ́ nà ẹ̀ ibi ẹ̀yìn ìdíkà yìí ìní ọjọ́ tí ó fi àìdèkè sí ewu mẹ́ ẹ má sì jọ jẹ́ pé ẹni tó le yọ wà tó ba sẹ́ẹ̀sì jẹ tòká ṣe mọ́ wọn nítorí bá tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ máa tòká mọ́ ba ọmọ wí kó lè ba wà kọ̀rẹ́tẹ̀sì tó ká mọ́ àjẹgbé tájẹ́tì wa ní tó kú wọlé àti nàìjíríà òkè tó ní nǹkan ní tájẹ́tì tọ́ba lè wà connected láì fọwọ́ kan gan ọ bẹ́tà wọ́n tí ọba lè wà connected láì fọwọ́ kan káwá di ọmọ wọn tí ó mọ̀ ká ah, n ti dájú ti ṣe báyìí ah, n tó ń ṣe ọ̀dà bẹ́ẹ̀ náà ń bi tóbi tọ́ba fi mú obìnrin tó obìnrin léjìká báyìí ká ah, kí àdó ń ṣe tó tó tó tó ọ̀dà yọ̀ọ́ mọ̀ tó ṣe fún ọkùnrin yìí ọ̀dà kó bí inú pọ̀ tó fi mú lẹ́jì kàtó báyìí ìwà ni wọ́n wá sọ pé kó wá sọ pé fádìrì kò wọ́n náà kó wá lọ yọ pankẹ́rẹ́ èdè kura ń sọkọ ọ̀hún kura ìyẹn sí kura ń gbọ̀yé nìyẹn tó kọ́lọ̀ fi ọmọ ti àlékún àgbọ̀yé fún wa nínú adísí mi mo sọ pé àlejò ọ̀sọ̀tọ̀ là ń sọ pé fàyín lọ́wọ́ àkàlà kà á dá máa lọ sọ̀rọ̀ torí anabi adamu alayhi salatu wa salam. àdìsọ́tẹ̀lẹ̀ oní imam sirimi jùlọ gbà wá àti hakim afáwọ abdallah bin abdulrahman basam sọ pé alhadithu hasanun lọ́gáyìrì hadithi náà ó dépò hasan ìwọ̀n gbà tí mi kún náà ló fi di hasan ntọ́wọ́n bẹ́ẹ̀ ni pé látọ̀dọ̀ abdullahi bin abbas kọ́lọ́nkọ́ yọ̀ọ́ bí sàmìlẹ́jì ó ní òjijì ọlọ́run sọlá lọ àdìwọ̀ sára sọ pé láàtò kọ́ mọ̀lẹ́sọ̀lóòdù nínú mẹ́tàdé a gbọ́dọ̀ pé ìbí àjẹ fún yàn ní mọ́sálásí o ní ìjọsìn ọlọ́run ẹ̀sìn ẹ̀fẹ́ bẹ́ẹ̀ lórí káwá gba àwùjọ ní mọ́sálásí káwá yẹ ìgbẹ́ orí ẹ̀ ẹ̀sìn ẹ̀fẹ́ fún níbi ẹ̀fẹ́ fún ní dálà wọ́n wá dá ìbílẹ̀ ní mọ́sálásí wọ́n wá dálà bẹ́ẹ̀ mọ́sálásí ṣùgbọ́n kẹ́ ẹ sọ fáwọn èèyàn bí ẹ jáde o afẹ́ ṣe o wò ó níta mọ́sálásí kò ṣe wọ̀ mí. ṣùgbọ́n ní mọ́sálásí ọjà ìyọ̀wọ̀ tá a ti fi ilẹ̀ fún tọ́lọ́hùn ó fi lójú tá a máa ṣe ń bẹ̀. àwọn kẹ̀kẹ́ ti ń bẹ tá a gbọ́dọ̀ ẹ̀ náà ni

nínú mọ́sálásí ṣùgbọ́n ẹ fẹ́ contract finally ẹ jáde bọ́tà. so àwọn kẹkẹ bẹ afáwa wàhálàtò sọ̀hẹ́yì tó ti àdìsíkìrì ìdádúró ẹ̀dẹ̀ lọ nínú jíjí alákọ̀ọ́kọ́ nígbà tí sọ̀rọ̀ pàtó ara ọkà thirty seven ìdájọ́ sọ̀rọ̀ pọ̀ mọ́sálásí kálọ̀ wò mẹ́ thirty seven ìdájọ́ sọ̀rọ̀ pọ̀ mọ́sálásí. ọkàlẹ̀ yọ kọ̀ọ̀kan àtẹ̀lí rẹ̀ mọ́sálásí ààyè ni kódà wo òfẹ́ ká máa dájọ́ mbẹ̀ ká lọ dájọ́ wá sà tó bá di karangida ká dájọ́ ni mọ́sálásí kò sí wọ mí lọ. ẹ àwọn tí dá wọn láyà jẹ́ ẹ̀ tó tẹ lọ búra ó sì di ní àti tẹ ẹdínwó ẹ̀pá wọn láyà pé kò sí wọn bẹ́ẹ̀ lọ́dọọdún mọ́nọ́sáàtì òsì fún mi lọ́wọ́ àti pé nọ́ọ̀kìlà kan bẹ̀rẹ̀ yẹn sọ yídì àhábà yídì wà fún ìrún tá à ń jí fún wá lórí pé nígbà tó wá di káyà jẹ́ àkẹ́ sọ yídì wọ́n ní wọ́n fẹ́ ka fún nàìjíríà gbọ́dọ̀ ẹ̀sọ́ yídì ẹ̀wọ̀n ayọ̀ fún ìsìláàmù lòún bẹ̀rù lọ́rọ̀ pé èyí ò dínú súnà àdàdà alẹ́ mi nígbà àwọn ti wúlò làwọn míì náà aládàdà alẹ́ mi náà káwọn yẹn lọ yíbi yẹn lọ fún un sáfà oríṣiríṣi bẹ́ẹ̀. tó mọ́sálásí omi nǹkan wà ó sì ní tó yẹ pé kò sí fún un tó òdúdù ṣùgbọ́n àwọn afá wa sọ̀rọ̀ pé kí wọ́n bá wá ṣe òdúdù fún un ní mọ́sálásí ni o ti lọ gbé ṣùgbọ́n àwọn tó ṣe kàn yìí tẹ́tẹ́ yìí tèwá ti fẹ́ ni mo lọ sun fínta tí yorùbá dúró èyí fẹ́ wàá sọ pé kí wọ́n lọ sun mi fínta pé torí pé àwọn afáàmọ́ sọ̀rọ̀ pé alì nàhàlì yadullu ala fasadi limani hiyi ali wàhùlà tabali kama ti nkan tó ń tọ́ka lórí pé bá ṣe kí nìyẹn ọ̀dà àbí ọ̀tọ́ka sí àwọn afọ́ òní òkú ní ẹ̀fà mọ́ra wọn lọ́wọ́. ìgbà míì wọn ò ní ọtọ kàtì ìgbà míì wọn ò ní kọtọ kàtì ó di pẹ́ lórí bó ní náà yẹ tẹ̀lé àti bó ní àsekọ̀ tí ń bẹ láàrin rẹ̀ àti ta ní títú tá a sọ wípé kí wọ́n mọ̀ tẹ̀. sọ ẹni tí ọba jẹ́ pé ọkà ẹ̀kọ́ yẹn dáadáa kò ní mojútó ẹ̀ kò ní ẹ̀. àwọn ìyà wọ́n sọ wà lórí àgbàrá gbogbo ìgbà. àwọn afáàyè sọ pé rárá tí wọn bá fẹ́ ṣe ìbáàdà tó ṣe é pé inú májẹ̀mú rẹ̀ ìní àdùàlà wà ló tó di sáàfin súnmọ́ lọ. àwọn aláàní ti ń kẹ́ tí ó ṣe pẹ̀lú ìrun ó ní tí ó ṣe pẹ̀lú kíka Qur'an ó ní tí ó ṣe pẹ̀lú jíjẹ tọ̀wá. mo rò pé yé sìn so pé ordinary lè ọ̀fẹ́ jáde kọ́ wa lọ wà ní wàlúwà lọ́wọ́ tó jáde wọ́n ní òsì kóróbà bẹ̀ kò sí kò sí ìsúnmọ́lọ́ bẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá ní lẹ́yìn pé bó o ṣe ń lọ ibi báyìí ló ti kírun o lè mọ rí omi ń bẹ̀ o lè mọ dàǹgó sóró mi ń bẹ̀ àbí o ti ń lọ mọ́sálásí nínú tọ́jà ju kọ́ sàlùwàlà lé kí ládàá rẹ̀ lè pọ̀ pẹ̀lú ìgbésẹ̀ tó ń gbé o tó dé mọ́sálásí gbogbo àwọn yẹn ní ọ̀jẹ̀ ìbára ṣùgbọ́n náírà lè lásán kọkàn á máa sàrún ní tó ibi lò iyẹ́tò lò wáṣù iná ni wọ́n ti sọ̀rọ̀ ní bóòlù wáṣù pẹ̀lú wáṣù yẹn ni wọ́n lọ wà ní jújù mi ní iláṣẹ̀ lè ọkọ̀ mo rò pé tí yéé sìn ìpín jẹ́ iláṣẹ̀ lè ọkọ̀ sábàbù lè ọkọ̀ òun náà ni àlùwáṣù zọ́ọ́hìr àlùmọ̀ndọ́tìbí àlùmọ̀ndọ́tìbí lè tẹ̀sílẹ̀ níbi wáṣù yẹn ni wọ́n ti wá ń sàlàyé ẹ̀ tó ó ní bí wáṣù ó ti ni ọ sọ pé tọ́tọ́ka lórí fasadi mọ̀nyí yà á ní ọ̀tọ́ka lórí ẹ̀ ọlọ́run gbalẹ̀ gbalẹ̀ ó lẹ̀ haramu ni àníwòsàn sáà ń lọ pípẹ́ wájú ọ̀gbìn àti ìyá wọn ti tó ń ó ṣe bù kí ó dẹrù fún yàn lálẹ́ ìyá eléyìí wá gbalẹ̀ ńlẹ̀ ó tún wá kọ́mọ́ lórí àbọ̀ gbalẹ̀ haramu ni. sírun rẹ̀ bàjẹ́ àbí irun rẹ̀ bàjẹ́ tí o bá mi fi tó àwọn èèyàn kan yẹn sọ pé ẹ ẹ ẹgbẹ́ àtẹ̀sẹ̀ sọ́wọ́n sọ pé àgbọ̀dọ̀ àgbọ̀dọ̀ jẹ àlùbọ́sáájú káwá lọ ní mọ́sálásí pọ̀pọ̀ àti màdìsì yẹn wọ́n ní ìyún náà tó nítorí ẹ̀ bá ti tí ọ̀dà àlejò mọ́wàá mọ́sálásí wọn wíwọ́n sọ̀tọ̀ fún sọ̀rọ̀ tọ́ba wa jẹ́ tábẹ́tì ni ẹ lè kó mọ́sálásí yìí àbónírun rẹ̀ bàjẹ́ ṣéjì ọ̀jọ́ra wọn ṣé yorùbá mi fi yé tòlò iyẹ́ tòlò wọ́n sọ pàtàkì nípa ìdájọ́ tí yẹn ó gbé kalẹ̀ tó bẹ́ẹ̀ náà ní ilé tí ọba yẹ kí wọ́n ṣe hádùn yẹn hádùn yẹn ní mọ́sálásí ti lọ nìyẹn àwọn yẹn ní ẹ dẹ́ṣẹ̀ àwọn á ní kí wọ́n lọ tún ìpìlẹ̀ ó ti gbalẹ̀ ńlẹ̀ ó ti kọ́lé lórí ó ti ń kírun ń bẹ̀ fún mi mẹ́wàá wá ronú kí wàdà lọ́wọ́ àtẹ̀tẹ̀ lọ rà á lọ́wọ́ wọn ikú ẹ dákun ẹ sà fún mi mo ti ronú kúwàdà èlò lẹ́ẹ̀ta lọ́ba bálẹ̀ ìbọn lọ́wọ́ àti àsanwó àwa ní kí ìwọ̀n ọdún mẹ́wàá tó ti kí ìjọba ọmọ wa tuntun kan àní sọ báyìí mo rò kó tiẹ̀ sìn so ṣùgbọ́n ẹni tó bá contract lásìkò tí wọ́n ti pè mú ẹlẹ́ẹ̀kejì ìjọ jimá lọ́wọ́ àtajàrajà ìtajàrajà yẹn ọwọ́ àdínọ́là void ní sẹ̀ríà ló ti ẹ̀jẹ̀ pé yàtọ̀ ẹni wà lórí ẹ̀ wọ́n pọ̀lọpọ̀ wọn wà lórí ẹjọ́ wà àdínọ́là void torí pé nafsu Qur'an yá ayọ̀ alladhina amanu idha nudiya lis-salati min yawmil jumu'ati fas'u ila dhikrillah wa dharul bay' ẹgbẹ́ síta ìlà rẹ̀ sílẹ̀ exception táwọn àbá àti ibi pé tọ́ba ṣe wípé láì síta ìlà yẹn ìní yóò jẹ́ kó o lè pé òun tó ọ lọ sí gángan dọ̀rúrà lọ́fà yẹn àti hájà wọ́n ń ta omi ni òòró mi wọ́n sì ń ta omi ni ìrún ìdí súnmọ́ bàbá ní kọ́ ọmọ lọ tó jìnà ọ̀rà omi kó fi lè sàlùwàlà wọ́n sọ pé yẹn kò burú díẹ̀ mo rò pé yorùbá mi ti yé tòun ọba tá a gbé ọkọ lọ́njẹ́ tí ó gbé fún wa ó là tó ọlá nù fani sàlámù hàmì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ilà ilà nàfẹ́ gbọ́dọ̀ ká wọn àti òwúrẹ́.